alájà akéwùgbà gold àti alájà kaola ẹ̀yin aláìníṣíjú méjèèjì ẹ̀yin tó yẹ kó jẹ́ wípé kẹ́ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn èèyàn èyí tó yẹ kí àwọn èèyàn méjì máa jà kẹ mo bẹ ṣe máa bò mọ́lẹ̀ tẹ máa bá alára sọ tẹ máa bá jèrò sọ tẹjọ máa parí ẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní fọ dẹ́tí line yín ẹ̀ ń fọ níta ẹ̀yin méjèèjì ẹ̀ ní tìjú ojú gbà mí tì fún yín ojú gbà mí tì fún yín ẹ ti ẹ̀rù onú relationship tó ti wà láàárín ẹ̀yin méjèèjì papọ̀ together ẹ wá ń jẹ́ kí àwọn tó ti jẹ́ ọ̀tá kan méjèèjì kan máa máa wọlé sáàárín ẹ̀yin méjèèjì ẹni tó ti ní tó ti tó ti tí ò fẹ́ràn akẹ́wọ́gba góòdù tẹ́lẹ̀ á wo àtàrí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí á gba ọ̀dọ̀ alájà káúlà wọlé àwọn tó ti fẹ́ mú káúlà tẹ́lẹ̀ wọ́n á wo àtàrí nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n á gba ọ̀dọ̀ akẹ́wọ́gba góòdù wọlé ẹ̀yin méjèèjì ẹ dàgbà ẹ má jẹ́ kí n sọ míì fún yín ẹ̀yin tó jẹ́ pé olórí ẹ̀sìn lẹ́yìn méjèèjì ó dẹ̀ tún wá ń gbẹnu yín pé ẹ kì í ṣe ọ̀gá nínú islam tẹ́sẹ̀yìn wá jẹ́ àkọ́ṣe rere nínú islam tó bá ń pe islam ṣé bí bàbá ànábì ṣó bó ṣe ṣe islam lẹ́yìn ṣe ṣe yìí àwọn tó jẹ́ ọ̀tá ànábì ṣé bó ṣe bó ṣe fọ déètì nìyẹn wọn síta bó ṣe dojú ti bó ṣe dojú tara wọn ṣé bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ṣe yín àgbàlagbà méjèèjì àgbàlagbà ẹ̀yin méjèèjì wà lọ́jà orí ọmọ tuntun wọ́ àgbà yín wà lọ́jà ìlú bàjẹ́ baálé ilé yín ẹ̀ tí kú ìlú ti ń dáwóró ẹ̀yin méjèèjì alájà akéwùgbà gold ẹ̀yin lẹ kí n mọ alájà kaola nígbà tí ogun dìde ẹ̀yin lẹ pè mí lẹ kí n mọ̀ wọ́n pé à ọmọbìnrin yìí ẹ má jẹ́ ó kù kíní kan alájà káólà gbogbo nǹkan tẹ́ ẹ sọ nípa alájà akéwùgbà gold ẹni ire ni ẹni alálùbáríkà ni bàbá dáadáa ni níbo ló wà mọ́ nísìnyí aláàjì akéwúgba gold wọ́n fẹ́ báyé káólà jẹ́ ni wọ́n fẹ́ pa ọmọbìnrin yẹn ni wàhálà èèyàn rẹ ni kò rí bẹ́ẹ̀ èèyàn burúkú làwọn èèyàn níbo ló wà nísìn kí ló dé tí wàhálà bá ti ṣẹlẹ̀ ẹ kí n ro tàtẹ̀yìnwá ẹ kí n ro relationship tó ti wà láàárín ẹ̀yin méjèèjì rí kí ló dé tí ẹ̀yin yorùbá rí bẹ́ẹ̀ kí ló dé pé tẹ bá ti ń jà báyìí ẹ ti gbàgbé gbogbo rere tó ti ṣẹlẹ̀ láàárín yín rí ẹ ti gbàgbé gbogbo rere tẹ́ ẹ ti jọ jẹ síra yín rí ẹ ti gbàgbé gbogbo ìrìn dáadáa tẹ́ ẹ ti jọ rìn gbogbo ogun tẹ́ ẹ ti jọ jà ẹ wá máa lé ogun pa mí nkú bí ọba ọpa bù lẹ́sẹ̀ báyé ẹ̀ jẹ́ kí ló dé tó jẹ́ pé láàárín ẹ̀yin ẹlẹ́sìn ńláńlá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbòógì nínú ẹ̀sìn ẹ̀yin méjèèjì kí ló dé tẹ́ wá jọ ń ṣẹ̀sín kí ló dé tẹ́ ń ṣẹ̀sín ẹ̀yin tó yẹ ká bá káwọn àgbà àwọn ọmọ kéékèèké tí wọn gbẹ́sìn yìí àwọn tí wọn mọ nǹkan kan tó ń pè lẹ́sìn àbáwọn tó ṣẹ̀ ń dìde kó fẹ́ máa wu ìwà jàgídíjà kan tẹ́yìn méjèèjì yìí ń wù yìí kí wọ́n di táwọn èèyàn dìde sí wọn kẹ́ dìde pé náà wọn ò gbúdọ̀ gbọ́ irọ́ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí olórí nínú ẹ̀sìn wọn ò gbúdọ̀ rí kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin gangan lẹ wá ń ja ìjà tó yẹ kí àwọn mọ̀nà àwọn káfírì kọ́ máa jà àwọn èèyàn wá ń fi yín wọ́n wá ń wo ìran ẹlẹ́lẹ́yà yín àwọn tó ń kọ̀ tí ẹlẹ́lẹ́yà yín wọ́n ń kọ̀ tí ẹlẹ́lẹ́yà yín ẹ ti ẹ̀ ronú pé báwo ni èrò wo ló máa wà nínú ọlọ́run sí ẹ̀yin méjèèjì ìjẹ́ ìjẹ́ ń represent islam dáadáa àbẹ́ ń bojú islam jẹ ẹ̀ẹ́dẹ̀ tí wàá bọ́ sórí púpìdẹ̀ bọ́ sórí kíní kan àga wàásù ẹ̀ lẹ́ ń jèrè ọkàn ọkàn wo lẹ́ ń jèrè tẹ́ ẹ̀ lè jèrè ọkàn ara yín ẹ má bínú o ìyá mi káọ́là ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tí bá ti jẹ̀kọ́ mi tó bá ti ra mi lọ́wọ́ ẹ foríjì mi bàbá mi Akéwùgbà Gold ẹ má bínú ẹ foríjì mi ó kàn jẹ́ pé ibi tó bá ti yẹ ká bá ọgbọ́n tá a bá ti bá àgọ́ ńbẹ̀ ó máa ń kọ mí lóminú ibi tó bá ti jẹ́ ká pè lórí tá a bá fi ń tẹlẹ̀ ibi tó bá ti jẹ́ ká bá sùúrù tá a bá bá jàgídíjà kan bẹ̀ àwa tá a ní ẹ̀sì tá a kírun tá a mọbi tó ń korí ìrun sí àwa tá a mọbi tó ń korí chọ́ọ̀chì sí tí nǹkan bá tiẹ̀ ṣiṣẹ́ tá a jẹ́ olórí òkó àtòbò yìí àwa á sì máa rántí àtẹ̀yìnwá relationship a sì máa rántí ńgbà míì tó bá yẹ ká fèsì a máa rántí pé ah ṣàdáadáa dẹ̀ ti wà láàrin wa rí o kò dẹ̀ yẹ ká ṣe bẹ́ẹ̀ a sì máa rántí pé nǹkan tó wà ńlẹ̀ yìí ó lè parí kí ló dé tẹ̀yìn ẹ̀yin ẹ̀yin gbòógì nínú ẹ̀sìn méjì tẹ̀ ń ja ìjà ìjà dí ìjà ìjà tán ọ̀rọ̀ àsọtán wípé kò ní tán kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe bí àdìtì wà ṣebí verse wà nínú Quran pé tọ́rọ̀ ọba rí báyìí mo èmi gan tí mi ò jẹ́ tí mi ìṣẹ̀sí yín mo mọ̀ pé gbogbo life gbogbo ìgbésí ayé ìgbé ayé ló wà nínú ìsìláàmù tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí láàrin ẹ̀yin méjèèjì ó ní bá ànábì ṣe ní kún ọ̀tọ̀ kí ló dé tẹ́ ẹ bá ti fẹ́ hùwà ìburúkú ìwà ìṣù ẹ sọ ìmọ̀ àti òye ànábìnú ẹ gbé tara wọ̀ tọ́rọ̀ bá rí báyìí wọ́n ní bẹ́ẹ̀ bá máwọn èèyàn ń tó burú jù pé kẹ́ mú obìnrin ilé kó ṣàgbèrè kó máa do lọ́wọ́ ànábì sọ pé kó má bàa di ìlà yìí lo kẹ́ má bàa fàyè ìyànà ìjẹ ẹni tí ó ṣe ó sọ bí wọ́n ṣe máa nǹkan tẹ́ ẹ máa ṣe gbogbo ìwà gbogbo ìṣedédé nínú Islam ni ìwé tẹ́ ẹ gbé dání tí àwa appreciate ju ẹ̀yin tó ń bí sínú ẹ̀ lọ ìwé tẹ́ ẹ gbé dání yẹn gbogbo ọ̀nà hadith Quran gbogbo ọ̀nà tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ni ànábì ti sọ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ kí ló dé tí wàhálà bá ti ṣẹlẹ̀ báyìí tẹ́ máa sọ láwà nínú ẹ máa sọ ìjáàbò nù ẹ máa sọ yín mọ́kànù ẹ máa sọ ìmọ̀ àti èrò àti ọ̀nà adit àti doctrine ẹ máa sọnù ẹ wá gbé ìwà garawa wọ̀ ẹ gbé ìwà káfírí wọ̀ ojú ń gbà mí tí fún méjèèjì. Can it just anybody tí ò ní mọ̀ nípa Islam tí ò ní ìmọ̀nì Islam tí ò ní knowledge Islam Lo ṣe léyìí kò ní dùn mí àmọ́ ẹ̀yin tẹ́ gbé emblem Islam wọ̀ ẹ̀yin gbòógì ẹ̀yin onímọ̀ nínú Islam méjì ẹ dẹ̀ wá ṣera yín bíi káfírí ẹ ti èmi ti ń fi ẹjọ́ yín mo ti mo ti pe Ọlọ́run pé kó wò ó àwọn ìránṣẹ́ rẹ nínú ìsìláàmù bá mi wò wọ́n bí wọ́n ti ṣe ń fi ìsìláàmù ṣẹlẹ́yà ẹ wá lè fi ìsìláàmù ṣẹlẹ́yà o ara yín lè fi ṣẹlẹ́yà ẹ̀yin ìyá àti bàbá méjèèjì yìí ẹ lọ ẹ lọ túbá ẹ lọ bèrè dáríjì ẹ̀ṣẹ̀ ẹ yé ẹ yé ẹ yé ṣẹlẹ́lẹ́yà ara yín ẹ yé spread ọ̀dọ̀tí yín ẹ ronú àtẹ̀yìnwá ẹ ronú relationship tẹ́ ti ní alájà Kaola ronú ìgbà tẹ́ ẹ ń sọ fún mi wípé èèyàn dáadáa ni akéwúgba gold ọkùnrin alálùbáríkà ni ọlọ́run bá yín lọ́rọ̀ ẹ̀mí wọn bàbá akéwúgba gold ẹrọjọ náà lọ́hùn tẹ́ fẹ́ lè máa yọ mi lójú pé ah, alájà Kaola ọmọbìnrin yóò rí bẹ́ẹ̀ kódà ó nímọ̀ wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni ẹ ronú ẹ̀ ẹ lọ ṣàtúnṣe ojú ń tì mí fún yín ká ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀ kó ti pè yín máa ti pọ̀ èmi gan olókólóbò yìí iṣẹ́ olókólóbò ni mí mi lè wu ìwà tẹ́ ń wù àìmọye nǹkan táwọn èèyàn ti ṣe fún mi lórí ìkànnì tó yẹ kí n bọ́ta kí n tutọ́ sójì kí n po fojú gbà ẹ rí bí mo ṣe handle ẹ̀ kí n ṣe pé mi ò mọ̀rọ̀ sọ àbí mi ò gbọ́n torí pé mo mọ̀ pé ẹni tó ṣe burúkú fún ẹ lẹ́nìí ó lè padà wá ṣe dáadáa fún ẹ lọ́la ẹni tó dẹ̀ ṣe burúkú fún ẹ lẹ́nìí rògbà tó ti ṣe dáadáa fún ẹ lẹ́yìn bọ̀ ẹ̀yin ò kí ń rò ó nínú ọ̀rọ̀ tí mo rí láàrin méjèèjì ẹ̀ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ìkan ti gbà kan là ìkan ti wò kan yèrí ìkan ti ṣoore fún kan alájà akẹ́wògbàgo ṣé ẹ rántí ìgbà tó ń gbá àwọn ọmọ yín ni ṣé ẹ rántí bí obìnrin yìí ṣe dúró fún yín ni alájà Kaola ṣé ẹ rántí ìgbà tí ogun yìí le bí ọkùnrin yìí ṣe dúró fún yín ni ṣé oore pẹ́ aṣíwèrè ẹ̀yin méjèèjì fẹ́ gbàgbé oore ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó kọjá ẹnu mi ṣùgbọ́n ẹ mi ẹ jẹ́ ń dá ń bí torí kí n bá ní kí n sọ̀rọ̀ má balẹ̀ jẹ́ ẹ lọ ṣàtúnṣe ẹ yé ba Islam lójú jẹ́ ẹ lọ ṣàtúnṣe.